lọ́pẹ́pẹ́ ọlọ́run ìkẹ́ ìgẹ́ ọlọ́run kọlọ́bá ànàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam káàmà bínú sí wa pé ọpẹ́ wa lónìí torí kó lè bá dá náà ni tọ́lọ́n kò fi wá ṣe kòǹgẹ́ àánú ẹ̀ ibi tá a dé òun ni ọ̀rọ̀ nípa tọkọ̀hírù an-najasat bóò láti máa ń fọ àwọn tá a pè lẹ́gbẹ̀ẹ́ yìí bóò láti máa ń fọ ọmọ ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ mo sọ fún wa wípé ọ̀rọ̀ tí àáfà sọ wípé àwọn nǹkan tó yàtọ̀ sí àwọn nǹkan táwọn já akọ yẹn ṣe láàfù wa ń bẹ̀ mo ní àwọn nǹkan tí wọ́n ń tàì láti ṣe ìṣàrọ̀ sí tí ṣe láàfù wa ń bẹ̀ kásáré sọ pápápá àti sàrán kan bẹ̀ lánàá ọ̀kan hìn ẹni àlùmẹ́yìtà àlùmẹ́yìtà àlùmẹ́yìtà kí ni ẹ̀rí pé àlùmẹ́yìtà ó jẹ́ gbìn tá a bá ní afẹ́lọ ẹ̀rí hurrimat alaykumul mayta a ní pé ẹfẹ́ takùntì ẹ̀sọ̀ tó lẹ́ti sọ pé àtàrímú la yastalzimu an-najasa tó bá rí bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ wá sọ pé àyà ńlẹ̀ fẹ́ lò fún ọyá ẹlọ mẹ́rin wá nínú Al-Qur'ani tó sọ pé àkìní ìkìláàfù wà tí wọ́n bá ti wú kò ti má ó tí wọ́n sì pé síwájú kí wọ́n tó wú yẹn kò sí kí ni o kò mọ́ kí wọ́n wú ni wípé kí wọ́n fi eérú àti àwọn èso kankan fi fọ̀ tí wọ́n lè ha irun rẹ̀ pò ń bẹ̀ kí wọ́n fi sáwọ́ lù tó tó wá sí wípé awọ mẹ́ta wọ́n bá lọ jẹ́ ẹ̀gbin ni èèyàn ní lè fọwọ́ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí wọ́n ń gbé káàkiri wọn èèyàn ní lè gbé sí ibi tí wọ́n ti ṣèbádà torí pẹ̀gbìn rìn sálàyé mi ti ṣùgbọ́n wọ́n ti wú bẹ́ẹ̀ náà ní bílálà ọ̀pọ̀lọpọ̀ bílálà sálàyé mi ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ ìyẹn jayẹ́ báyẹn ṣùgbọ́n tó lálàáfíà ni wípé ẹ̀gbìn ni pẹ̀lú ẹ̀rí tá a sọ nísìnyí sóyè náà bákan náà nínú àwọn nǹkan náà ni alimaziyu àti sọ̀rọ̀ lórí eléyìí

ó ti pọ́rọ̀ pọ̀ lórí rẹ̀ àrínà àwọn afáàtì nílò ààbò ẹnìkan lẹ́gbin bí ààrẹ ẹ̀gbin ààrẹ ẹ̀rí fún na àwọn nǹkan mìíràn tó yàtọ̀ sí sọ́láyé mi tí bákan náà òun ni láhìmù àṣìbà àwọn ẹranko àbìjà ẹran ara wọn èyí tó lálàáfíà náà ní pẹ̀gbin ni wọn bẹ́ẹ̀ náà ni láhìmù àti sọ̀yìn tó jẹran tó yẹ ọmọ tá a lè jẹran rẹ̀ bọ̀ sí ẹ̀gbin gángan ló gángan wá ń jẹ ẹran tí ń jẹ̀gbin àti ìjẹ torí fẹ́ gbìn lòun náà torí pé ẹ̀gbin yẹn ló máa wà lára rẹ̀ ká tó lè jẹ ó ní ìgbàpá gbọ́dọ̀ só mọ́lẹ̀ tó gbọ́dọ̀ ya gbogbo ẹ̀gbin yẹn dànù ká tó lè jẹ. bákan náà òun ni àdámù pẹ̀lú àlàyé tá a ṣe yẹn ìlàfọ̀ àmì ṣùgbọ́n tá a bá ti kọ̀ ìyáda rẹ̀ pẹ̀lú àlàyé tá a ṣe wípé nínú ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀gbin wà nínú ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ tí kìí ṣe ẹ̀gbin wọn wà tá a dẹ̀ lo àwọn kọ́ ìdá tá a lò yẹn àwọn nǹkan tí ò bá wọnú rẹ̀ á fi kọ́ ìdá yẹn á fi yẹn ẹ̀ ṣùgbọ́n sì láàfù wà. tó ìbá wọn wá ń bẹ táwọn èèyàn àwọn èèyàn máa ń rò pé gbìn kìí ṣẹ̀gbìn bí ó ṣe jẹ́ gbìn àti ṣàlàyé ni bákan náà ni alhomru ọtí ẹ̀rí sísọ́ di èèwọ̀ láyàn bí mẹ́ máa ń sọ wípé ẹ̀gbìn ni ṣùgbọ́n kìí ṣẹ̀gbìn báólù àti rọ́ọ̀sù máa yọ kálú láhùnwò àwọn èèyàn máa ń rò pé kìí ṣe ẹ̀gbìn tí ó ní ṣókí ẹjá filẹ̀ bá káwá bọ́ síbi àwọn nǹkan tá a fi máa ń fọ ẹ̀gbìn má ìsinla. الحمد لله والصلاة والسلام على رسول الله قال المصنف رحمه الله تعالى غسل ويطهر ما يتنجس بغسله حتى لا يبقى له لهما عين ولا لون ولا ريح ولا طعم والنعل للمسح والاستحالة مطهرة لعدم وجود الوصف المحكوم عليه وما لا يمكن غسله فبالصد عليه أو, أو المزح منه حتى لا يبقى للنجاسة أثر نعم. والماء هو الأصل في التطهير فلا يقوم غيره إلا بإذن من الشافع نعم بارك الله نعم sẹ́rí báàbù yìí náà báàbù tàkàhírù nàjàsá òun náà láwọn akọ́ ìdá tí ó tẹ́kì àwọn akọ́ ìdá yẹn tí yẹn bá ti gbọ́ yé tó sì dì mú báàbù yẹn náà kò ní lè fún láti lè ẹjá sáré sọ àwọn akọ́ ìdá yẹn ní ṣókí torí àsìkò torí pé a díẹ̀ ká tó bẹ̀rẹ̀ nọ́mbà wán alùpùpù àìdá tó ìwòlá متى ما زالت متى ما زالت أوصاف النجاسة زال حكمها متى ما زالت أوصاف النجاسة زال حكمها متى ما زالت أوصاف النجاسة زال حكمها ìtumọ̀ rẹ̀ ha. ní wípé gbogbo wa láàmà wípé ní tó jẹ̀gbìn ó ní àwòsọ́ọ̀fù mẹ́ta pàṣọ mẹ́ta lónìí aláàkọ́ ni rí òórùn ẹlẹ́ẹ̀kejì ní láwónù àwọ̀ kọ́lọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní tó á ìtọ́wò tí bá táà bá lè rí àwọn wáṣù yẹn mọ́ bóyá bí fẹ́ẹ̀lì ìsà bí fẹ́ẹ̀lì ọ̀lùkọ̀ àwọn táà jẹ́ ìdàlá ṣe kankan tí kò jẹ́ kí á rí àwọn àwòsọ́ọ̀fù yẹn mọ́ ìdájọ́ nàjásà ìdájọ́ tẹ̀ǹgìsì yẹn ti lọ́nà tàbí kìí àwa láṣe ọlọ́run ọba lójó wáyé bẹ́ẹ̀ ẹjẹ́ fún alákòjò rẹ̀ lẹ́yìn anábà Muhammad sallallahu alaihi wasallam àrọ̀bí yóò kan bá kí wọn lárúbáwọ̀ ọkọ̀ ìtọ́ ti wá àjùmọ̀délẹ̀ ní wọ́n ti sálámà báyìí ó kàn sọ̀kalẹ̀ ó kàn kúrò níbi kìnnìjàre ọbọ̀sẹ̀gbẹ̀ kan níbi tọ́ ìfàtìn fìlìmọ́sílẹ̀ ẹgbẹ́ kan níbi mọ́ṣáláṣí ọba bẹ̀rẹ̀ sí ní màtọ̀ bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní tọ́ àwọn sàbẹ̀ jágbe mọ́ nínú hadithi tí gbogbo wa ti mọ̀ ṣùgbọ́n ibi tó tọ̀ sí kí ààyè yẹn ti dẹ̀gbẹ̀ nínú mọ́ṣáláṣí kí lànàbì ní kí wọn ṣe pé ní kí lọ gbé omi wá omi korobá kankan dà sí ẹ̀rì kí ni wọn ṣe rọ̀ sí kò ní kọ́kọ́ ràn tọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì ojú ìtọ̀ yẹn ò ní sí bẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé tí bá kan ojú bẹ̀ yẹn tí wọ́n bá fi sẹ́nu kò ní tèsì tọ̀ mo rò pàdà yẹn mi àbí ti padà nígbà tí ti torí pé nàìjíríà ti pọ̀ ń ẹ jẹ́ sọ wípé wọn àdómi sí i gbogbo alára tí kí wọ́n sọ́lá sí àníbà Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀ láti bàbá ní iṣẹ́ wò láwọn alárọ́wà ń ṣe jù ń gbà náà oko yẹn ń dá wọ́n sì ń dára àwọn èèyàn máa ń ṣe rí ìwọ̀nú mọ́ṣáláṣí àtàwọn ajá wọn tí ẹran àbí nǹkan kan bá gbàgbé kan kọjá sáwọn ọmọ ibi kan lè yín tọ̀ ṣùgbọ́n òórùn ibẹ̀ mú yányán tí tí nígbà tó bá ṣe pé dàjásà kan bá wà níbì kan irú rẹ̀ náà wà níbi ìgbẹ́ náà ibi ìgbẹ́ ẹ̀rì nígbà míì táwọn ẹ̀rì jẹ̀ wọ́n kan tẹ́bà fi lọ̀sẹ̀ méjì mẹ́ta ẹ̀rì kó ti di ẹ̀pẹ̀ kò ní síbẹ̀ máa ń bọ̀ wábi yẹn náà mo rò pàlàyé mi tí tí a ò sọ́ọ̀fù nàjásà tó bá ti lè kúrò àsọ́fù rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta lára nǹkan kan zala ìdájọ́ wípé nǹkan yẹn ìdájọ́ yẹn kọ́ ìdá alákọ̀ọ́kọ́ ni kọ́ ìdá ẹlẹ́kejì tùzáàlù nàjásátù tùzáàlù ànàjásátù bikulli muzilin tahirin mubah tùzáàlù nàjásátù تزال النجاسة بكل مزيل طاهر مباح ìtumọ̀ eléyìí ni wípé tí a bá fẹ́ gbé ẹ̀gbin kúrò níbi kan tẹ̀gbin wà tàbí ẹ̀gbin kan a fẹ́ gbé kúrò a nìdí mùzíìlì ní nǹkan tí a fi rí ẹ̀gbin níta fi máa ìrèzè ẹ̀gbìn yẹn ó ní májẹ̀mú mẹ́ta tó gbọ́dọ̀ wà lára rẹ̀ májẹ̀mú mẹ́ta ló gbọ́dọ̀ wà lára níta fẹ́ fi gbé ẹ̀gbìn kú alákọ̀ọ́kọ́ ni pé kó jẹ́ nǹkan tó ṣe wípé nínú àdámọ́ rẹ̀ ni wípé máa ìrèzè ẹ̀gbìn nàbà wà mí kó jẹ́ nǹkan tó ṣe wípé nínú àdámọ́ rẹ̀ ò ní pé yìí máa ìrèzè ẹ̀gbìn ìyẹn la gbà lérò pẹ̀lú pé kó mùsùlùmí rẹ̀ lèkúlè mozil ni kó jẹ́ mozil kó jẹ́ nǹkan tó ṣe pé an yakuna min khasiyatiha izalatun najasa kó jẹ́ pé nínú àdámọ́ ẹ̀ òun ni wípé máa ń gbé ẹ̀gbìn kúrò bí omi bí pépà bí ewé tíṣù pépà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tó bá ti lè jẹ́ mozil mọ̀rọ̀ padà kí ìrìntì tó bá ti lè jẹ́ kí mùsí lò ní nǹkan náà ó lè gbé ẹ̀gbẹ́ kú òun nìkan tó yẹ kára àdámọ́ rẹ̀ ni kò sí ìta àlè ló ń bẹ̀. ìyẹn ló máa wá lọ ti kọ́ ìdà kan tá a sọ níbẹ̀ yẹn tí wọ́n fi parí báàbù yìí ọmọ àti ṣubú ẹ̀rì kí wọ́n ní al-aslu fi at في التطهير في التطهير فلا يقوم غيره مقامه إلا بإذن من الشارع ìtumọ̀ rẹ̀ ni wípé omi òun ni ìpìlẹ̀ tá a fi máa ń ṣe ìzáratun nàjàsà ká tó lè lo nǹkan míì tí kì ṣe omi àgbọ̀dọ̀ jẹ́ pé ààrùn mi ni tí mi yé ṣùgbọ́n kọ́ ìdàyàn wọlé kọ̀ wọlé bí kó lè mọ̀ ni ó wà ọ̀ṣọ́nà tó bá wọ olè lómi tó bá wọ olè lóǹkà mi mo lọ pàdà yẹ mẹ́tì tó bá wọ olè lómi tó bá wọ olè lóǹkà mi olè lóǹkà mi máa wùjú dì máa ṣùgbọ́n àfọ̀bọ́lú àìmá ṣùgbọ́n kìí ṣe aṣlù torí tó bá ti jẹ́ aṣlù kọ́ ìdánìyẹn a pé tómi bá wà lè lóǹkà mi tómi bá sì wà olè lóǹkà mi ṣé ọ̀rọ̀ mi yẹ ó yé wa bá ẹ̀rẹ̀ rẹ̀ pọ̀ àníbi sọ́lá aléwálé ọ̀sán àyíkó tẹ bá wá mọ́ṣáláṣí tẹ bá fẹ́ kírun ẹyẹ bàtà yín wò ṣé ẹ bá rí pé ìgbẹ́ wà ń bẹ ẹ fi gbó lẹ́lẹ̀ ṣé ẹni tó wá mọ́ṣáláṣí ń sàlùwàlá ọ̀sàlùwàlá sàlùwàlá mi wà kú lórí ọ̀sọ́ pé ẹ lọ fomi fọ̀kù ṣé ọ̀rọ̀ yẹn yé bá wọn ok wọ́n bá àníbi sọ́lá aléwálé ọ̀sán tí ó lọ kan bẹ̀ tí ó lọ wọ́bẹ̀ kí ànábì sọ ànábì ní pé yòtọ̀ kí irú hùwà bá dà hù nítorí bá yèpẹ̀ tó bá wà lẹ́yìn ẹ tó ń mọ́ lẹ́yìn ibi tí ọdọ tí yóò ti fọ̀ mọ́ kò sọ wípé ẹ lọ ti yé bá nísìn nìyẹn wípé máa ń ṣe bí lè sí gbogbo fàlàtù záàlù nàjásàtù bí nàjásàtì a kì í fi ẹ̀gbìn gbé ẹ̀gbìn ìdí nu tá òfin gbà rọ́wọ́ ṣì máa rọ̀ nígbà tí abdullahi ní radiyallahu anhu tọ̀lọ̀ mú fún. tólùpá láyé mi tẹ náà ti lé kókókó bí òkúta ṣùgbọ́n ẹ̀gbìn ni ṣé kìíní yé báyìí so ara alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí ó jáde kó ń bẹ́ẹ̀ pínpínkẹ́ inú tí èṣe mozil táà lè fi tábà táà lè fi ṣe rọ́fù ẹ̀gbin òun ni kéyàn kéyàn mú irin fọ́lọ̀ fẹ́ máa fi nòdì tàbí gò fọ́lọ̀ fẹ́ jẹ́rìí pé yóò dà méjì rẹ̀ ni torí pé kìí ṣe ara wọn sọ sí ìyá rẹ̀ ni ṣó yé ní sìn ṣùgbọ́n anything tó bá jẹ́ pé inú àdámọ́ ẹ̀ ni pé ó lè fọ nǹkan mọ́ kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ mọ́jẹ̀mọ́ ẹlẹ́kẹ̀ẹ́ ni pé kọjá nǹkan tó mọ́ tọ́ọ̀ṣẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé kọjá mọ́ bá a kọ́mọ jẹ nǹkan àràmù kọ́mọ jẹ omi olómi tó lọ jíde kọ́mọ jẹ nǹkan ní tó jálè rẹ̀ ló fi ṣe mara fọlọ́wọ́n bọ̀ bàtọ́ lára rẹ̀ so kọ́wọ́ ìdá ẹlẹ́kejì náà kọ́wọ́ ìdá ẹlẹ́kẹta ìyẹn náà wà nù tíra òun ni wípé alistihalatu mutahiratun alistihalatu mutahiratun alistihalatu mutahiratun ìtumọ̀ rẹ̀ ní wípé istihala ni pé kí nǹkan kó kúrò ní ìṣesí kan bọ́ sínú ìṣesí mi ìjẹ́ pé ní istihala ni tó ti yé nìsín bíi kí nǹkan kan tó jẹ́gbìn bíi ìgbẹ́ kí yẹn wọnú gbó lọ́kọ́ lọ yàgbẹ́ síbi with time To bá pẹ́ ìgbẹ́ tó yà síbi tó yà sí yẹn yóò padà di yẹ̀pẹ̀ kọ́dà kí èèyàn má ha kó mẹ́ dídi tí bẹ̀yẹn ti di yẹ̀pẹ̀ tí ò sí afáàrù ìgbẹ́ yẹn ń bẹ̀ mọ́ ti má para torí istihala ti ṣẹlẹ̀ mo rò mi ti so tí bá ti ṣẹlẹ̀ tí nǹkan bá ti kúrò ní fọ́ọ̀mù rẹ̀ yẹn tí ti kọ́ọ̀lù ti bá lọ síbi nǹkan míì egbe tó wà níbi ìpìlẹ̀ rẹ̀ kò ní transfer lọ síbi padà dì ṣàlàyé mi jẹ́ pẹ̀lú padà lọ sí ètò padà yìí nítorí pé ní sàhálà ni ẹ̀rí rẹ̀ pọ̀. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ọkọ̀ wáyé nìyẹn òun ni gọ́sùlù nàjásátì gọ́sùlù nàjásátì yuktafa fíhì bẹ̀bọ́lá bá ti ọ̀bùrọ̀ nù yuktafa fíhì bẹ̀bọ́lá bá ti ọ̀bùrọ̀ nù. غسل النجاسة اكتفى فيه بغلبة الظن ìtumọ̀ rẹ̀ ní tàbá fẹ́ fọ ẹ̀gbẹ́ nù gọ́lábà tó rọ́ ní pé kíní ti má òtítọ́ mọ̀lọ̀pá láyé mẹ́tí má ní ọ̀ntàbà kọmọ̀ ká sí ìdí rẹ̀ sílẹ̀ mọ́bà jí ń fi gíláàsì wò nígbà tó ti ń tààrà tó ti rí pé ọwọ́ rẹ̀ ìgbé kòkó jẹ́ máa ń náà ti tó bá ní mo rò pálàyé mi ti ẹ̀rí rẹ̀ náà ti tún wà ẹnìkan bá nábi sọ́lá àríwá lè wọ́sálàm léèrè nípa tí ẹ̀jẹ̀ haidu bá yí aṣọ ànábì sọ ní ó ṣe sí kọfọ̀nù wọ́n ti gbọ́ta bá fọ̀tán tàwa ń rí erípa rẹ̀ díẹ̀ díẹ̀ ó ní yẹ kí kìlmáù wà láyà dódò omi tó ti fi fọ ohun tó ti fọ ràdà ó ti tó afárò rẹ̀ tó kàn rí ń bẹ̀ nígbà tí ò ti lóòórùn mọ́ tí ò ti ní tọ́ àmù mọ́ tí ò ti ní kọ́lọ̀ rẹ̀ ẹbí gẹ̀dẹ̀ ní sẹ́yìn kan rá ẹ̀rí kó gbà mí tí ìbá fọ nǹkan mi tọ́jẹ́ bí yóò sì mọ rí tírèsì ṣẹ̀ tàbí tí ó dàbí àbàwọ́n lára nǹkan mi mo rò pàlàyé mi tẹ̀ gọ́lá bá tó rọ́ọ̀nù nìyí yóò kékeré ìtì má báyìí ó ti mọ́nà mi sọ̀rọ̀ sílò ní àjá sátì bàbá ìlú àwọn obìnrin náà ṣẹ̀gbẹ̀kọ́ lábọ̀ tó rọ́nì ní wípé yẹ̀pẹ̀ mí ti fọ́nù ah, yóò tàfà àbìbàdì kọ́ ìdá ilẹ̀ karùn ní wípé kullu najasatin kullu najasatin ma'juzin an kullu najasatin معجوز عن إزالتها فمعفو عنها gbogbo ẹ̀gbin tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀bá ti lè lágbára àti ṣe ìzáàlà rẹ̀ ṣẹ̀rẹ́ ògùnjúkọ mẹ́ ògùnjúkọ mẹ́ torípé láyé kàlífò lọ́hùn náà sáyìn ìlà ẹlọ́wọ̀n ọ̀bọ̀ kan jẹ́ ọmọ ẹ̀dẹ́ mìíràn nípa àyàfi ibi tágbára rẹ̀ bá mọ̀ ẹ̀sìn yìí sì ni kìí ṣẹ̀sìn nira ẹ̀sìn ìrọ̀rùn ni ó yẹ jáwá padà dínú tíra náà ó ní nǹkan tó bá ní ẹ̀gbin tẹ́gbin bá wà lára rẹ̀ yóò di ń tọ́ mọ́ pẹ̀lú pé káfọ́nù aṣílò ni yóò di pé káfọ́nù náà حتى لا يبقى لهما عين ولا لون ولا ريح ولا طعم títí tó fi jẹ́ ọjọ́ yíké nígbà tá a bá fọ́ nù kò ní ní àìnù àìnù rẹ̀ àìnù nǹkan yẹn gangan pàápàá rẹ̀ ní símọ́ eléyàn nìkan kọ́ láònù rẹ̀ kò ní símọ́ lẹ́yìn ìgbà náà rí ìṣòwò rẹ̀ ìyẹn ó máa jẹ́ nǹkan tá a fi fọ̀ àti ń tàn fọ̀ torí ìjẹ́ tí ẹ̀gbìn yẹn bá kó sínú tá a fi fọ̀ yẹn ó lè sọ́dẹ̀ ni tó bá sàkọ́ lábá alẹ́ ihe ṣòtìmọ́ tó bá ẹgbẹ́ tá a bá fi fọ̀ bá jagbára rẹ̀ lọ mo rò pàlàyé mi tá a wà rí àṣàrò tiẹ̀ náà mọ̀ tí èsì ṣe pọ́sọ̀ tá a fi fọ̀ di ẹ̀gbìn ẹ̀gbìn yẹn ti kó ń bẹ̀ ni tó ti yé nìsín sọ pẹ̀lú kíkà fọ́nù tá a bá ti fọ ẹ̀gbin fún òǹbì kan ibẹ̀ yẹn kò sẹ́gbìn bẹ́ẹ̀. ó ní náàlù bàtà a máa ń fọ̀ pẹ̀lú pé ká fi nù nǹkan bẹ́ẹ̀ náà ni kò fòrà tó bá ṣe wípé tí ṣe ìzálátù nàjà sáàtì ọ̀bá wà ọ́pṣánà ni omi ló yẹ kó sọ pé ká fi fọ̀ wọn mo rò pa láyé mi tí tó bá jẹ́ pé bó ṣe pé àlàáṣù ló fi والماء هو الأصل في التطهير فلا يقوم غيره مقامه إلا بإذن من الشارع bóde ẹ̀kọ́ sọ pé àyàfi kárẹ́rì kárẹ́rì àárẹ́rì tó yọ yẹn lóòótọ́ but ẹ̀rí yẹn nítorí pọ́ wà optional nítorí pé kìí pé kò sọ́lù wọn àdẹ mú option omi wá ń bẹ̀ bó tẹ̀lé kí tábà fomi fọ́ kò sí nǹkan tó wà bẹ̀ ní tó pàtàkì ni pé ká ti mọ́ àìnù rẹ̀ mọ́ tó bá jẹ́ nàìjíríà sàtì ó ní jírímù ìgbà tó bá yẹ pé kò tí ìnìjírí mọ̀ káwọ́ bá páwà rẹ̀ pẹ̀lú nǹkan tó máa ní ṣàlàyé méje tó bá yẹ pé ó ní jírí mọ̀ tá bá ṣe ìzálà ẹnu ẹ̀ nìsín wọ́n yàgbẹ́ síbi tó bá jẹ́gbẹ́ káńdì tá bá mú sọ̀ tá bá ti bọ̀ lẹ́lẹ̀ tá bu yẹ̀pẹ̀ tá gbígbẹ̀ yẹn fún ibẹ̀ tí wọ́n ṣẹ̀pá àti tí wọ́n ìyẹn tó bá ní dírímù yẹn tí ò bá ní dírímù tó jẹ́ omi ẹ̀ ń pé omi ò lè ṣe é bù pọ̀ mẹ́ bíbẹ̀ pa àmà gbẹ́rẹ̀ nù á overpower rẹ̀ pẹ̀lú omi tí ó ju omi tó dà síbẹ̀ lọ sọ á lọ bomi tó pọ̀ jù lọ tó yẹ pé pẹ̀lú level rohun yẹn irú ẹ̀gbìn yẹn ò lè bàjẹ́ ṣé kìíní ti yé báyẹn irú rẹ̀ ní kí ẹ lọ gbé ìtànà òbòmí mọ́ kò sí bọ́ọ̀mù ẹ̀dẹ́ yẹn ti lè tọ́tọ́ pé èlì omi mélòó níbẹ̀ nù ara rẹ̀ so ẹ̀rọ omi pé èlò kan lọ ìtọ̀ tí ò le jùlọ àjì àgé lọ tàbí kọ́kọ́ ọtí ẹ̀wà pọ̀ jù bóyá àgé kan àbágolo <laughs> ìtọ̀ tó bá káàgé gan nǹkan mí bẹ́ẹ̀ ọlọ́run bó sànù náà. so àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀hálàtù ni kí nǹkan change láti fọ́ọ̀mù mi so tí ó bá ti lè change fọ́ọ̀mù ó ti mánu mo rò náà torí pé wáṣfù tó jẹ́ ilá tá a fi pè ní ẹ̀gbin yẹn wáṣfù yìí ò sí lára rẹ̀ mọ́ eléyìí ibi tó lọ pọ̀ kódà níbi ọ̀rọ̀ tàhírìm nǹkan tó bá jẹ́ haram tó bá yàtọ̀ lákòjúwe ní ìsinyìí tí yẹn bá gbé ọtí kalẹ̀ ọtí yẹn wá padà wá padà di nǹkan tí ò ní intoxicant tí ò sí kẹ̀kẹ́ tó lè pààyàn nù rẹ̀ mọ́ ṣe sọ tí mo bá wọn mo pa láyé mi ti òun ni kí wọ́n poró àwọn kankan kalẹ̀ bí àwọn ogun gíní kankan kó di bí ìkẹ̀tẹ́ sára yìí ti wọ́n ní kó di họ́lù tó bá ti lè di eléyìí ẹ̀sọ́ tí mọ́ torí pé ogun tí ń jọ tí ń bẹ̀ ó ti kó kò sí lè pààyàn mọ́ bẹ́ẹ̀ náà wá ní kí nǹkan tá a gbé kalẹ̀ náà tọ́mọ́ kó náà yí padà ó di ti ń pààyàn bí sóbò ẹ̀ǹkì sóbò náà máa ń pààyàn tó bá fàmẹ́ǹtì omi ògì náà máa ń pààyàn tí ó dọ̀tí tó bá fàmẹ́ǹtì tòtò náà bá ti lè dì í ìdájọ́ ń tọ́ hálà sí lágbè fún bẹ́ẹ̀ náà wá ní tó jẹ̀bi náà tó yí padà sí nǹkan tó mọ́ wọ́n sùn tá a fi gbé ìdájọ́ ọ̀tà kọ́kọ́ lè kò sí mọ́ eléyìí náà ti mọ́ nù tó ti yé báyìí nì nta àbá wa lè fọ òní tí ò ní jírí mu tàbí sọ́bì alẹ́ àárọ̀ mi lù ú nígbà tá a bá ti rọ́ mi tó jù lọ lù fún náà ti mọ́ nìyẹn tàbí nẹ́sàwò mínú o ní pé ká gbọ́n dáhùn bí kànga tó tànà jẹ́sà kànga tó tànà tó tí nàìjásà tó kó sínú rẹ̀ bóyá òkú ẹran ni sáà lè yọ tá a bá yọ ká fún mi nílẹ̀ ká mọ́ fún gbàdé ẹ̀ gbogbo fi kò fi di nọ́mà padà àbí bó ṣe bọ́ bẹ̀ ó ti dá sínú rẹ̀ kélékèé òkú ẹlẹ́dẹ̀ ni omi yẹn náà sì ní gbogbo ará àdúgbò mu ààyò ẹlẹ́dẹ̀ yẹn àádọ́ gbogbo omi yẹn kó kó fi sàn mí ìyẹn ni náà zọ́wọ́ mẹ́nu ká gbọ́n omi yẹn kúrò tí ó ti yé mi sí i so inú ká wájẹ́ kí nígbà tó àgbẹ̀ kúrò yẹn ó sùn mí ìta bá lọ da omi mí sínú ẹ̀ torí pé ìyẹn ti gbọ́ kankan ní sọ ara rẹ̀ wọ́n ń pa mí sínú mi síbẹ̀ kí àbí bẹ́ẹ̀ kọ́ àdáadáa àwọn èèyàn kan ṣe kòkò kalẹ̀ báyìí ni wọ́n lọ máa fa omi ń bi láti ibì kan wọ́n jù sínú ẹ̀ wọ́n rọ̀ mí sí tọ́pọ̀ dáadáa ń gbòòrò Tàtí àṣàrùn títí kí nàjásà yẹn tí ò fi ní ní orí pamá nínú nǹkan tó mọ́ tó ti chẹ́ǹjì. Sálà ìwé tí tó fi jẹ́jẹ́ kí irú kan gájú mọ́ bá kòjúwé rẹ̀ wáyẹn kò ní sí òórùn ẹ̀mí kankan náà àwọn àwọ̀sọ́fù rẹ̀ yẹn kò ní sí bẹ̀rẹ̀ náà. Wàlmáà هو الأفضل في التطهير òun ló dáa jù kẹsàn òní asùlù torí jẹ́ asùlù yẹn yóò sọ fún wa wípé òun làjọrọ máa lò lọ torí àmọ́ sí ṣe sáàbù alásùlù yẹn láìláì tí ó ti yé nìsín ibi ẹwà tí ń sọ̀rọ̀ wípé asùlù alásùlù fi káza káza káza tó náà bá ti jẹ́ asùlù à nílò nǹkan mìíràn àfọ̀sí ṣùgbọ́n ntíṣẹ̀rí àgbéwà tako pé ká sọ wípé òun ni a sùn sẹ́là ìrìntì ìlú náà fi bùkátà fi kọ́kọ́ ìyáda rẹ̀ wípé ìlàrí ìzní mínísà rẹ̀ ṣùgbọ́n tá a bá lè sọ́jú kọ́ ìdá àmà àkọ́kọ́ máa wó mi náà ká tó máa fọ nǹkan kú torí pé nàìjíríà ti gun ọ̀pọ̀ lẹ́yìn àwọn ìtọ́wá wà rọ́dà yẹn á ní ànílò kíní fún nǹkan yóò wà jẹ́ pé ìmọ̀ ò lè fi nǹkan mí ìta bá lọ́kùnrin sẹ́là ìrìntì àyàfi tó bá jẹ́ wípé kùtà nìkan tẹ̀ ààrẹ ah, rí pé wọ́n ń lo ewé ṣùgbọ́n sí ewé àti pépà mozil nàbí ní mozil mozil ẹ̀nì kọ́ ìdáyẹn ti pé tí ó ti yé ní sìn àmọ́ ṣe ìzára nàjásà bí kó lè mozil ń tọ́ ọ̀hẹ́ mọ́jẹ̀mú ni pé kó sáà ti mọ́ kó sì jẹ́ mọ̀bà náà so wàlúmọ́ fún wàlú aṣọ fi tọ̀pọ̀ sí ìrìfà láyà kó mú wáyé rò wò mọ́kọ́ ọmọ fún nǹkan mí ìdípò rẹ̀ ilá rí ìdùnnú nínú ṣáà rẹ̀ fàyàfi tẹ́rí ọ̀rọ̀ tẹ̀tù hírù nàjàsáàtì ó yàtọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ fàwọlì hádásí o الحدث وصف والنجاسة عين àìnù ní jẹ́ nàìjásá yìí nǹkan táà lè rí táwà náà fojú wa rí báyìí ṣùgbọ́n alhajjásù yẹn rí o hajjásù ní o fi gbọ́dọ̀ kírun láìsàlùwàlà ṣùgbọ́n kí ni nǹkan náà wàásù kan lọ́wọ́ lára rẹ̀ yẹn fojú rò so hajjásù yàtọ̀ sí hobas alhobasù ní nàìjásá àmọ́ alhajjásù fàwásù nǹkan imú bilbadan yẹmúnà òmìnira sọ̀rọ̀ wàásù kan tó wà lára yẹn ni tó fún bẹ́yàn bá ní jànábà lára tọ́wẹ̀ tí kò wẹ ìwẹ̀ tẹ̀sìn tí a mọ̀ pé hajjá sọ́ra rẹ̀ ò tí kú ò tí kú so wàbí táálí ó lè fi tàyà mọ́mù sí rọ́fọ̀ hajjá tẹ́gbìn sí wà lára rẹ̀ tí ó fi lè kírun náà so hajjá àti khabar wọ́n yàtọ̀ síra wọn mo rò pálá mi ti so tá a bá débi ọ̀rọ̀ hajjá mọ́ lọ jàn pọ̀ wípé àjẹ́kẹ́kẹ́ yẹn bá fẹ́ wẹ̀ náà yẹn lè máa fi ewé nura nura rárá o mo rò pé a ti gbọ́ mi yé nìsín ká mọ̀ jápọ̀ ọ̀rọ̀ alhadath ó yàtọ̀ sí ọ̀rọ̀ najasat alkhabath sahaba wa sallallahu ala muhammadin wa alihi wa lè ọ̀nà.